gómìnà ṣèyí mákindé ẹnjìníà ṣèyí mákindé nǹkan kan rúgbó bọ̀ o ó o ààrẹ tinubu nǹkan kan rúgbó bọ̀ o ekunlé ẹgbẹ́ wífútọ́kọ àdá ẹgbẹ́ lọ́rùn fọ́ọ̀bẹ̀ ó rúgbó o kíní kan rúgbó bọ̀ ní àwọn àwọn ará àsẹ́yìn ni wọ́n pariwo gbàjarè wá bá mi o. àwọn ará àsẹ́yìn ló ní ẹgbà wá o. òyìnbó fá nísẹ́yìn. gbajúgbajà babaláwo nísẹ́yìn. ẹ̀yin àfáà tí ń bẹ nísẹ́yìn. ẹ̀yin olóògùn tí ń bẹ nísẹ́yìn. ẹ̀yin wòlíì olókìkí tí ń bẹ nísẹ́yìn. kílẹ̀ ń wò kí ló dé. ẹ mọ̀ ń sùn ń pọ̀. wọ́n ní wọ́n ti gbé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀. wọ́n ń gbé àwọn ni wọ́n ń gbé èèyàn bẹ́ẹ̀yàn lọ́tọ̀. àwọn tí ń o ọ̀sán gan mọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àbọ̀bọ̀ lẹ̀ ní o. ẹ tí a bá fẹ́ gbé wo gbé sọ wo dùnú ọkọ̀ ó di ká ẹ máa wówó àti gbogbo fámìlì rẹ̀. ẹ̀yin àgbẹ̀kọ̀yà ẹ̀yin ọlọ́dẹ tí ń bẹ nísẹ̀yìn ẹ̀yìn dà ó ti ń rúgbó bọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ o. ẹ mọ̀ pé òkìkí tó bá Sunday Igboho Mọ́jàsọ́lá ee kábíyèsí olódùmarè òkìkí tó kàn bá nìbàdàn nù pé wọ́n ń jìyàn gbẹ́ ní gàngàn wọ́n gbé obìnrin ẹlẹ́pọ̀ kan gbà náà ọ bẹ̀bẹ̀ títí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n pa wọ́n gbé pòfẹ́sọ̀ kan wọ́n pa ìbínú eléyìí ló mú Sunday Igboho pòun ò ní gbà tó fi kó àwọn ọkọ rẹ̀ ó kó wọn lọ sí gàngàn tó sì lọ challenge Sẹ́ríkì Ìgàngàn wípé mo fura sí ọ àwọn aráàlú sọ pé ọmọ ọwọ́ mẹsẹ̀ ń bẹ̀. ìjọ Sunday Igboho ti ń lọ sí gàngàn òkè ò lè dúró igbó ò lè dúró ọjọ́ méje ló fún Sẹ́ríkì Ìgàngàn ó ní kó wọlé kó wọ òkè òun bọ̀ wá bá òun á wá sínú gàngàn in full force gbogbo agbára tí Sẹ́ríkì Ìgàngàn ní àtàwọn. fúlàní tó wà ńbẹ̀ ni wọ́n ta wọ́n dá bí ọgbọ́n ó tún dàárọ̀ ọjọ́ tí Sunday Igboho ń lọ mo ní Sunday àwọn èèyàn ti mọ̀ pé ń lọ lónìí o ǹjọ́ díjọ́ mi ọwọ́ arẹ́rìn oníbùọ̀dá ni ó níjọ́ tí kinní kan bá jáde èrùn èjà ó ní kú ní bá ń bẹ lọ́nà ẹ̀yà mi gbòǹgbò ọ̀nà ẹ wọn kúkú àjọkú kí ń jọ́nà ó ní àbẹ́ lọ mo ní níbo ní bóyá àtìlẹ̀kùn lé mi gbẹngbẹng ẹ̀yin obìnrin yẹn bá ń romọ̀là ìgangan kọ́ iṣu gángan ni. ah Sunday láyà bíi sàpànà Sunday ọmọ adìẹ mọ aládìkún mọ́jàsọ́lá ọmọ ṣe o. ń tá a fi ní ìdí ọmọ líle nu. àgbà òṣèlú ìlú bàjẹ́ baálé elékùn ilé dahoro. àwọn tó flọ́ọ̀sì àwọn gbọ́mọgbọ́mọ tó flọ́ọ̀sì kúrò ní gàngàn jọ ara wọn ya lọ sí Ṣàgámù ara wọn ya lọ sọ́gbọ́mọ̀ṣọ́ ara wọn lọ́lọ́ rèé gbé onílé òtẹ́ẹ̀lì kan lọ́gbọ́mọ̀ṣọ́ wọ́n gbé e wọ́n sì pa á àwọn ará ògbómọ̀ṣọ́ ní kí ló ṣubú tàwọn ẹ̀ ìlú tọ́lọ́ba tó níjòyè àwọn òdúrà abẹ gbọ́ àwọn àgbẹ̀kọ̀yà gbọ́ gbọ́ wọ́n jọ sọ̀rọ̀ pé láyé àwọn ò ní gbà kábíyèsí ọlọ́run wọ́n jáde ogun wọ́n sì gbé ìmọ̀ wọn ṣọ̀kan wọ́n rí i pé wọ́n flọ́ọ̀sì àwọn gbọ́mọgbọ́mọ ìkú òlógbòmọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá ń lo ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ ẹ máa lọ pẹ̀lú bẹ̀rù bójó ni ṣùgbọ́n àwọn adúpẹ́lọ́dún àwọn ọdẹ ògbómọ̀ṣọ́ àtàwọn àgbẹ̀kọ̀yà àtàwọn òdùà wọ́n flọ́ọ̀sì wọn jáde o nígbà wọ́n flọ́ọ̀sì wọn níbo mo wá flọ́ọ̀sì wọn sí ṣé wọ́n sá lọ ni wọn ò sá lọ lílọ tí wọ́n ń lọ Ìṣẹ́yìn inú igbó Ìṣẹ́yìn ni wọ́n mórílé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn èèyàn nísẹ̀yìn láti gàngàn dógbòmọ̀ṣọ́ àwọn kan ya lọ Ṣàgámù nù wọn àwọn tó ya lọ sí ẹkùn sẹ́yìn àwọn ní ń pitú méje yàyà àbẹ̀fà ó lé léèyàn mẹ́jọ tí wọ́n ti gbé àwọn tó sì ti kú òlóǹkà wọ́n gbé olówó kan nísẹ̀yìn irin ní mọ́tà wọ́n gba forty million naira lẹ́yìn ìgbà tí ó dé ọ̀jára ayé kò jóró ọ̀run. gbogbo ara àṣẹyìn orò ẹ máa já mi bí n bá ń parọ́ pé irọ́ ni dídé tó dé hospital lọ darí sí òkú ẹ̀ ní gbé jáde kúrò nílé ìwòsàn orúgbó bọ̀ o orúgbó bọ̀ o wọ́n ti gbé àwọn èèyàn kàǹkàkàǹkà nísẹ́yìn níbo lẹ́mọ̀ tọ́kàn ẹ̀ ń bo lẹ́mọ̀ tọ́kàn wọ́n ń bọ̀ lọ́yọ̀ọ́nù ẹ̀ bá dọ̀yọ̀ tán wọ́n tún gbé àwọn èèyàn kàǹkàkàǹkà ń tí a bá rí i pé wọ́n jẹ ọ̀yọ́ gbọ́ tútú, wọ́n ń bọ̀ níbo wọ́n ń bọ̀ awẹ́ ọwọ́ kan gbogbo awẹ́ nǹkan kan ọwọ́ kan wọ́n débẹ̀ ká mọ̀ wá sọ tí wọ́n bá kò ń bẹ̀ ń dìbò ó di ó wọ́n á bẹ̀rẹ̀ ní o ò ṣẹlẹ̀ rí ní ṣẹlẹ̀ yìí. wa nípínlẹ̀ ọ̀yọ́ lọ́kọ́kọ́ dá wọ́n ń pè lámọ̀tẹ́kùn lẹ̀. ìmọ̀ ó sì tíráì ẹ̀jẹ̀ àgbàgbé ọ̀tẹ̀ ó tíráì o níwọ̀n bá tiẹ̀ wọ́n bá bí ó lágbára dé ó ró wọn lágbára ibi ọ̀rọ̀ yìí dé yìí gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin ní ká ẹ pa kìtì mọ́lẹ̀ ẹ ṣe bíi gómìnà nípínlẹ̀ àwọn Ìgbò lọ́hùn tó bẹ olórí orílẹ̀-èdè ọbẹ̀ olórí orílẹ̀-èdè yìí pé ẹ dákun ẹ fa Kánú lémi lọ kò ní í ṣèjàgbọ̀n mọ́ ẹ̀yin lọ pọ́n sókàn ẹ lọ fi ọ̀rọ̀ Sunday Igboho ẹ fi tó ààrẹ létí fúnbọ̀ ọlọ́run ó ṣe àwa lálòkè àwa lánìsàlẹ̀ àwa ò ṣèjọba ọ̀tá gómìnà wa gómìnà tiwa ni ọmọ wa nísì tó ń bẹ lókè àárín gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ tí ń bẹ lábújá àárín wọn tò dáadáa ò ní kẹlẹ̀kùn tó fi wọlé ààrẹ lábújá tí ẹ kọjá pẹ́ẹ́jọ́ ẹ̀sẹ̀ mọ́ fíìlì fọ́ọ̀mù tó wàásù rọ̀ ẹ lọ bá wọn ẹ ṣíjú àánú wo Sunday Igboho torí kíní kan lé la fi ní títà ẹjọ́ wá pàṣà fún wọn kó tún flọ́ọ̀sì wọn dàgbò bó bá dín ẹ̀rọ lágbára ni. ẹ kọ́wọ́ ìbọ̀wé kọ́mọ̀ ṣe yorùbá ní san ọ̀rọ̀ kankan mọ́ yorùbá padà gbòmìnira ọpẹ́ ni ọ̀yá ni kò bá àṣọgọ́rùn-ún ọdún lónìí ó lè ṣàsìkò wá yìí o ó lè ṣègbà bá lọ tán ṣùgbọ́n àbọ̀ pé ní tí ni a nílò Sunday Ìgbòho báyìí aládìíkún Sunday ọmọ adìẹ mọ mọ́jà sọ́lá fọwọ́nú o kábíyèsí olódùmarè ó ṣe olúgbàjù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ ọ̀sà rẹ̀ ṣàjù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ àjèjì ojú tìlá lọ Bariola ọmọ bọ́ọ̀lì òbúkọ ti yámọ̀dẹ́lá ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́rò fún. ọ̀kan ló fún mi lé ìtàn gòdògbò rẹ mọ lẹ́rú lépo ìjà ìkó ọlẹ́sàjà lákẹ̀tàn lé èjìdínlógún ló bí ekéye kan lókè ẹ̀kọ́rọ́ èdè òdì máa dá lóde ìrẹsà ọ̀dọ́ rẹ o Sunday adé mọ̀ gbà ọba kẹ́mọ̀ gbà agba. àwọn ará bí wọ́n tún ti fẹ́ jẹ gbogbo sẹ́ẹ̀lú o ọ̀dọ́ rẹ o wọ́n lọ mọ bó ṣe flọ́ọ̀sì wọn. ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá kílẹ̀ ń wò ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin orí adé kílẹ̀ ń wò ẹ bá Sunday Igboho ẹ bá bẹ̀bẹ̀ kíjọba falẹ̀ yín lọ kọ́kọ́ bọ̀ wípé òun ò ní ṣèjàgbọ̀n. ẹ̀rọ lágbára kọ́ mọ flọ́ọ̀sì àwọn oníṣẹ́ bíi ẹ dákun ẹ̀rù ń bà wá alẹ́ èèyàn níṣẹ́yìn àlè lọ́bẹ̀ mọ́ ìró tá ń gbọ́ ń ọ̀dà àwọn ojú ọ̀nà ìṣẹ́yìn ìsẹ́yìn tá a kú òun bẹ̀ la mo fi ọba tó ni mí búra mo ti kú òní sẹ́yìn láago mọ́kànlá rí aago mọ́kànlá òru tí mo sì wàá sùn ń bàdàn bẹ́ẹ̀ bá dẹ́rù rẹ̀ wò gbẹ̀gẹ́dẹ́ ó gbiná mọ́ ọ dọwọ́ yín o. nínú òwò àti londona ta ló lè búyàn jù. àwọn èbú wẹ́wẹ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan tiwọn tí bá ṣe mú gbòmí nìsín ẹ̀yin tí bá ṣe bá ṣe rí pátápátá pàtìràpà ọ̀wọ́ orí bí njó kìíní kan pàdé dèdè rìn kọ́kọ́rọ́ gbájú sílẹ̀ kún mọ̀ kù wòlé gbaṣẹ́ lọ́wọ́ dèdè lórí búkú mọ́jà máa rẹ̀ òde ibi tẹ́ẹ̀ ti gbé wọn ṣubúnù kò sí tẹ́ẹ̀rí ẹ̀ máa sọ bínú tọ̀wọ́ ti ṣubúnù kò sí bó ṣe gbọ́n tó bá ti lókun kùn fún mọ́rí di nbẹ̀ lọ́wọ́ bọ́dà mi jẹ́ ìrìn lọ́ọ́ jẹ́ bá yín parí rẹ̀ yọ́ọ́ bá ń tò dórí ibi tí ó ti parí rẹ̀. mo ti pe londona ọkọ rẹ o. londona tó bá ti rárá bí wo ní ọ̀pá ni a máa sọ̀rọ̀ ajá ni àti ìlà ẹ̀kẹ́ wọn bíi bọ́ọ̀lù òǹkẹrẹ fẹ́ fi bú mi ni ah, ah. àbí agangangan kan múra lẹ̀ o. ọmọ tí ń bú lọ́ndọ́ èmi ò tí ì múra ogún lẹ̀ èmi ìsọ̀tàn lẹ́yìn kan sọ pé mo gbẹ mo yòrò mo rí bí alámọ̀rí bí nǹkan làmọ́ dàbí bébà nù arọ́ kí ló kù tí wọ́n tún sọ èmi ò sì kógun òdìlé ikùn ikùn tèmi ẹ tún sọ mí wọ́n rì fíìmù wọ́n mọ̀ sí para o mm. wọn kọjá mọ́ gbogbo nígbà tí a sọ̀rọ̀ wọn ní gómìnà èmi ò gbé gómìnà lẹ́mi ọba ń wí tààrà ni ah, ah, ah, èmi kí n tèmi hmm. kò sí nǹkan tá kèmí gbé kéèyàn kó ogun kíkún èèyàn tóbi bí ogun òdìlé kọ̀ọ̀kan ni kẹ́ni nǹkan náà fa alọ́dà gbà kọjá àbùkù bẹ́ẹ̀ jẹ́ pírẹ́sidẹ̀ntì àwọ̀wọ̀ kó kíjà bí akúnlẹ̀gbẹ̀gbà nítorí ọba ṣe láàfin ròyìn àlùbáríkà ara rẹ̀ ẹ̀ pàdé lónìí o kò sí wàhálà rẹ̀ fún ni wọ́n kò sí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú ṣé làmì náà wà mọ bàmí lẹ́rù ah. kúrò tó bá tó wọn mẹ́rin ó kóra wọn jọ kò sọ̀rọ̀ táwọn òfìsì dábàrà ìwọ lè mi. kámú rẹ firi lọ́wọ́. ẹni tó bá lóun òmòlúwo ọmọ ya rẹ láàrin ọdẹ ọba mi mèsì èmi fúnra mi gangan tán gangan tán mo wá láti wọn gán mọ pé mo mèsì. Mm-hmm. wọ́n ní kí n rán nínú òwò àti lọ́ndọ́nà ta ló lè búyànjú. àwọn èbú wẹ́wẹ́ ẹlẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n. tí bá ṣe mú bòmí nìsín ẹ̀yin tí wọ́n ṣe bọ́n ṣe rí pátápátá pàtìrapà ọ̀wọ́ orí bí njó kìíní kan pàdé dèdè rẹ̀ kọ́kọ́rọ́ gbájú sílẹ̀ kún mọ̀ kún òde gbaṣẹ́ lọ́wọ́ dèdè lórí búkú mọ́jà àmọ́ rẹ̀ òde. ibi tẹ́ẹ̀ ti gbé wọn ṣubú kò sí tẹ́ẹ̀rí ẹ̀ mọ́ sọ bínú tọ̀wọ́ ti ṣubú nù kò sí bó ṣe gbọ́n tẹ́ bá ti lókun kò fún mọ́ rí ìdìbẹ̀ lọ. kẹ́ńdé ẹni bọ́dà mi jẹ́ ìrìn lọ́ọ́ jẹ́ báyìí parí rẹ̀ yóò bá ń tò dórí ibi tí ó ti parí ni. mo ti pe lọ́ndọ́nà ọkọ rẹ o. lọ́ndọ́nà tọ́másì rẹ̀ rábì wo ní ọ̀pá ni a máa sọ̀rọ̀ ajá ni àti ìlà ẹ̀kẹ́ wọn bí bọ́ọ̀lù òǹkẹ̀rẹ́ fẹ́ fi bú mi ní. Ah, ah. àbí akọ̀gọ́gọ́ kan múra lẹ̀ o. ọmọ tí ń bú lọ́ndọ́. èmi ò tí ì múra ogún lẹ̀ èmi ìsọ̀tàn lẹ́yìn kan sọ pé mo gbẹ mo yòrò mo rí bí alámọ̀ rí bí nǹkan làmọ̀ dàbí bẹ́ẹ̀ bá nu arọ́ kí ló kù tí wọ́n tún sọ. èmi ò sì kógun òdìlé ikùn ah. ikùn tèmi ẹ tún sọ mi wọ́n rì fíìmù wọ́n mọ̀ sí para wọn de kú o wọ́n wù alá wọ́n tún gbalagbà wò lọ́sàn-án tòní. ọkọlọ́n fọ̀run kọ́ lè tẹ ẹ̀rùn gómìnà wa dáadáa lárúbárí kàtàn kó mm. kọ́lọ́n mú ìpẹ́kúrú òjò kó mú ìpẹ́kúrú òjò wọn kọ́jà mọ́ gbogbo àwọn àyọlùkù ewu báyìí lójú Abíọ́lá Àjùmọ̀bí nígbà tára sọ̀rọ̀ wọn ní gómìnà gómìnà èmi ò gbé gómìnà lẹ́mi ọba ń wí tààrà ni ah, ah, ah, èmi kí n tèmi hmm. kò sí nǹkan tá kẹ̀mí gbé kéèyàn kó ogun kíkún èèyàn tóbi bí ogun òdìlé kọ̀ọ̀kan ni kẹ́ni nǹkan náà fa alọ́dà gbà kọjá àbùkù bẹ́ẹ̀ yẹn jẹ́ president àwọ̀wọ̀ kó kíjà bí akúnlẹ̀ gbẹgbà tó bá ṣe láàfin ròyìn àlùbáríkà ara rẹ̀ ẹ̀ pàdé lónìí o kò sí wàhálà rẹ̀ fún ni wọ́n mú dání kò sí ti ń bẹ́ẹ̀ tí ò ti bẹ̀ kú ṣé làmì náà lè wà mọ bàmí lẹ́rù ah. kúrò tó bá tó lu wọn mẹ́rin ó kóra wọn jọ kò sọ̀rọ̀ mm. táwọn òfìsì dábàdà ìwọ lè ní. kámú rẹ firi lọ́wọ́. ẹni tó bá lóun òmólúwo ọmọ ya rẹ láàrin ọdẹ ọba mi mm. mèsì èmi fúnra mi gangan tán gangan tán mo wá láti wọn gán mọ̀ pé mo mèsì. Mm. wọ́n ní kí n rán